mo kí i káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin fúnkẹ́ akíndélé ni wọ́n ti tu ìtọ́sókè ìfojúgbà látàrí bí fíìmù a tribe called judah yóò ti gba àmì ẹ̀yẹ kọ̀kọ̀ nínú ayẹyẹ amvca awards ìkẹwàá irú rẹ̀ èyí tó wáyé láìpẹ́ yìí bí ó tilẹ̀ jẹ́ wípé àìkà ìníye ìpele ni wọ́n yan fíìmù náà fún ṣùgbọ́n tí kò pegedé láti gba àmì ẹ̀yẹ kọ̀ọ̀kan tá a bá gbàgbé wípé fíìmù yìí ni eré ilẹ̀ wa àkọ́kọ́ tó máa kọjá bílíọ̀nù kan náírà ní àwọn sinimá èyí ló fà á tí ọ̀pọ̀ àwọn ènìyàn fi fi ìbínú jẹ wọn lórí èyí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gómìnà babájídé sanwó-olú ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti ṣe àpọ́nlé eré àgbéléwò tuntun tí wọ́n pè ní fúnmiláyọ̀ ransom kuti etí gbajúgbajà olùdarí eré bọ́láńlé austin peters gbé jáde gómìnà ló sọ èyí lórí ayélujára lẹ́yìn tí wọ́n ṣe àbẹ̀wò síbi ìfilọ́lẹ̀ eré náà tó sì sọ bí eré náà ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ìdájọ́ òdodo àti ìrántí màmá ìlúmọ̀ọ́ká àgbà olórin afrobeat fẹlá aníkúlápò kútì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré fíìmù àgbéléwò lateef adedimeji ló ti sọ èrò ọkàn rẹ̀ lórí lílo àkókò ní ọ̀nà tó tọ́ adedimeji tẹ̀síwájú láti túbọ̀ ránṣẹ́ ìmọ̀ràn sí àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n máa gbé ìgbésẹ̀ tó lágbára èyí tó lè le ní àti ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ṣeé ṣe kó mú èrè ọjọ́ pípẹ́ wá fún wọn tí wọ́n bá ká ìtìjú kúrò nínú nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìròyìn èsì mídíà ṣògo rẹ́nìkejì àbíọ́nà ni ó ti ń sọ èròǹgbà ọkàn rẹ̀ nípa ọjọ́ ìbí wípé àwọn ìyá ló tọ́ láti máa mọ rírì jùlọ ní ayẹyẹ ọjọ́ ìbí ó tẹ̀síwájú láti sọ wípé ní òtítọ́ ló dára láti máa ṣe ọjọ́ ìbí tó sì tún yẹ kí ènìyàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ó jẹ́ ọjọ́ tí gbogbo ènìyàn gbọ́dọ̀ máa ṣe àyẹ́sí ìyá tó ṣe ọlọ́kàn wọn wá sáyé ó sọ eléyìí bí ló ti ń kí ọmọ rẹ̀ obìnrin èsì àdúrà mi àyìnkẹ́ abiona kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún keje tó sì mọrírì aya rẹ̀ wípé òun ló sọ òun di bàbá bákan náà ni ó wípé òun mọrírì gbogbo ìrora tó ti bá òun là kọjá tó sì ń gbàdúrà fún tọmọtaya rẹ̀ wípé kí elédùmarè jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti ààyè tó dára kò ṣàì máa sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa mọrírì ìyá wọn bí ó tilẹ̀ wù kó rí. èrò tèmi o ọjọ́ ìbí wa kì í ṣe ọjọ́ tó yẹ kí a máa ṣe àjọyọ̀ ara wa púpọ̀ bí kò ṣe ọjọ́ láti máa ṣe àjọyọ̀ àwọn ìyá tó bí wa nítorí wípé àwa wáyé ni a ò ní ìrírí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìbí wa lọ́jọ́ tí ìyá tó la ikú kọjá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọba láyélúwà ọba ẹlẹ́gùṣì ti ìlú ìkàtí ọba saheed adémọlá ẹlẹ́gùṣì ni wọ́n ti fi ayélujára wọn yẹ ọba aláyélúwà àwùjalẹ̀ ti ìlú ìjẹ̀bú ọba síkírù káyọ̀dé adétọ̀nà kú ọjọ́ ìbí àádọ́rùn ọdún tí bàbá náà ṣe lókè pẹ̀ yàtọ̀ sí ọjọ́ ìbí tí orí adé náà ṣe wọ́n tún ṣe ayẹyẹ ìkẹrìnlélọ́gọ́ta èyí tí oríṣiríṣi àwòrán àwọn ọba aládé sórí ayélujára wọn tí wọ́n sì ń bá ọba adétọ̀nà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ̀mí gígùn àti àlàáfíà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin mùsùlùmí aminat ajao òbírere ni ó ti fi ìtàkùn ayélujára rẹ̀ láti máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ẹ̀mí àti àlàáfíà tí òun tún rí gbà òbírere ló fi àwòrán tó gbẹnu tọkàn sórí ayélujára rẹ̀ láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí èyí tí ó ń ṣe ó tẹ̀síwájú láti fẹ̀mí ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run lórí ayé rẹ̀ àwọn ọmọ àti ìdílé tó sì bẹ ọlọ́run láti túbọ̀ mú òun rí ọ̀pọ̀ rẹ̀ sí lókè èèfẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ìlúmọ̀ọ́ká olórin tàkásùfé Wizkid tí orúkọ rẹ̀ ń jẹ́ Tífẹ́ Balógun ni ó ti ń ṣe ayẹyẹ orí kádùn ìkẹtàlá ọmọ náà ló fi fọ́nrán fídíò kan sórí ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó sì ń béèrè fún ìbùkún ayọ̀ àti ojúrere nínú ọdún tuntun tí òun wọ̀ yìí. I got It's me again. I know I come to you asking you for a lot, but today I just want to say thank you. I thank you for everything you've done for me and everything that you will continuously do. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta yorùbá bọ̀ wọ́n ní ènìyàn ló ń boni lára ju aṣọ lọ gbajúmọ̀ olórí orí ìtàgé tí ọ̀pọ̀ mọ̀ sí She Baby ni ó ti fi ìdùnnú àti ìkíni ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n fi ìfẹ́ hàn sí lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ èyí tí ó ṣe tó sì ń tẹnumọ́ bí àtìlẹ́yìn wọn bí ó ti mú kí àṣeyọrí ńlá dé bá ọjọ́ ayọ̀ yìí lórí ayélujára rẹ̀ ló fi àwòrán òun àti ọkọ gbàdúrà fún gbogbo àwọn tó kó ipa tó lámì nínú ayẹyẹ náà wípé kí ọlọ́run túbọ̀ máa àpọ̀wọ̀nlé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká òṣèré tíátà Mercy Ebosele ni ó ti ń kí gbajúgbajà agbábọ́ọ̀lù nì Táíwò Awóníyì fún ọdún ológo tí Elédùmarè tún mú kí ojú rẹ̀ rí òṣèré náà ló ń kí agbábọ́ọ̀lù yìí lórí ayélujára rẹ̀ tó sì ń kí fún jíjẹ́ ọmọ kan ṣoṣo ètò borí ìgbà ọmọ ó gbàdúrà fún wípé Ọlọ́run yóò túbọ̀ máa tọ́ ipasẹ̀ rẹ̀ fún àṣeyọrí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ olórin tàkásùfé David David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido ni ó ti ń kí gómìnà Adémọ́lá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun kú ayẹyẹ oríkádún Davido ló fi ayélujára rẹ̀ polongo èyí tó sì fi àwọn àwòrán tòun ti gómìnà náà síbẹ̀ láti máa fi mọ rírì rẹ̀ olórin náà sọ bí ó ti nífẹ̀ẹ́ rẹ̀ tó fún jíjẹ́ àbúrò bàbá ètò dára jùlọ ní àgbáyé oníjú báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ká tó máa ṣẹnu ní dédé síbí ẹ máa rántí wípé kò sí ohun tá a ṣe tá ò ní gbèrè rẹ̀ yálà rere tàbí búburú adébánkẹ́ aládé lórúkọ tèmi ire àtayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.